ó ṣe is it right to be saying that to the president of the church totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ o ó ní n tó bá wù yín ẹ wí nípa òun ó lóun ò rí tiyín rò mọ́ àlàyé ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu sọ. So n tó ṣe lálàyé ni wípé nígbàkigbà tó ń bá gorí ẹ̀rọ ayélujára lọ ń ṣe ni ìfúnpá àwọn máa ń ga nítorí pé kò sí ọ̀rọ̀ kankan tí wọ́n ń fi sórí ayélujára nípa òun tó ń jẹ́ ohun ìwúrí ó ní kódà òun ti ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ òun àtàwọn ìbátan òun nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ òun èyí á wá á wí ti bí tọ̀hún á wá á wí tọ̀hún a ní ohun báyìí ni wọ́n sọ nípa yín bàbá lórí ayélujára lónìí ó lóun ti ṣàlàyé fún wọn pé ẹ gbàgbé nípa ẹ̀ ẹ má tiẹ̀ sọ fún mi mọ́ òun náà sì ti pinnu olóhùn kì í wo orí ayélujára láti wo ìròyìn nípa òun nítorí pé nígbàkigbà tó ń bá ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ríru ohun ìfúnpá ni àwọn ìròyìn nípa òun tó ń wò lórí ayélujára social media máa ń fà á fún òun. God bless Nigeria. God bless BD, APC. APC. God bless APC. Kò sí ibi àsọ̀régèé, àṣìsọ ọ̀rọ̀, ibi ìyẹ̀kẹ̀tẹ̀, ikòbìkòbì ibúwìtì, ibi ìtàkìtì, ibi ìṣubú, ibi àṣìṣe Tinubu tí kò pé tán sórí ayélujára kódà tó fi di pé nílẹ̀ òkèrè lọ́hùn-ún nínú kíláàsì nígbà tí wọ́n ń tọ́ka sí ìwà ìbàjẹ́ ó dunni yeye pé orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àkàwé case study nínú èyí tí tinubu sì wà lókè téńté ẹ máa fọkàn bọ́rọ̀ mi bọ̀ àlàyé mi ò yé yín yéké láìpẹ́. every deserve Hajar, uh, eh, when is Tinubu? <laughs> Tinubu. why, why? why you need food? Tinubu ní ọ̀rọ̀ náà ti sú òun gbáà ó tojú sú òun ó sì ń fa ìrẹ̀wẹ̀sì ohun ìfúnpá gíga fún òun nígbàkigbà tóun bá wo orí ayélujára nítorí èyí òun ta kété sí gígorí ayélujára wòròyìn ohun tó ń lọ ńbẹ̀ nítorí pé ọ̀rọ̀ òun ni wọ́n ń sọ nígboro. pẹ̀lúpẹ̀lú gbogbo ẹ̀ náà a tún rí àwọn kan tí wọ́n jẹ́ òṣèré àtàwọn òǹkọrin Yorùbá tó jẹ́ pé Tinubu yìí kan náà táwọn èèyàn nàka sí pòǹgbọ̀n lọ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀ tó ń tàkìtì ṣubú yẹ̀kẹ́ táwọn èèyàn ń tọ́ka sí póníwà ìbàjẹ́ lọ́wọ́ náà làwọn ń gbé lárugẹ wípé ó tọ̀nà láàrẹ nàìjíríà. yorùbá ò yorùbá ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé ń tọ́jà gómìnà rí tọ́lọ́hún wọ ṣáàtì kan bàtà kan ṣé wèrè ni. èèyàn jọba wọn ṣáàtì kan bàtà kan yóò wèrè àdúgbò gan tó bá lọ lẹ́ẹ̀lọ́lù lẹ́nìí á lọ wí lọ́la irọ́ ló ń pa. ìbísà ni yorùbá múra bẹ́ẹ̀ wà nù wọ́n gbà náà ẹ̀yin lẹ kọ lẹ́tà sí ṣẹ́ǹjì aṣíwájú yìí tó wà lẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbé tìgẹ̀tìgẹ̀ àtẹ́mísí olú ọmọ ẹ mọ́ wọn tó máa gbẹ̀yìn oníkálukú aláìlóòótọ́ tí ó sòótọ́ torí pé ń jẹ nídìí ìbàjẹ́ kò jẹ́ kó sòótọ́ èmi jí mo yẹ lọ́tún mo sọ jáde Àkúrẹ́ ni mò ń gbé Wonder City ni mo wà Lóńdó road kan wá kó amọ̀tàn kí wọ́n wá bá mi ẹ̀ńtọ́lọ́wọ̀ bá pèlè rúmbà bọ́lá ń bá pè ọ́ tí pèrè bá dájú áńgẹ́lì pèrè aṣíwájú wọn yóò dà ní àjò wọn rú wọn ní débẹ̀. aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n ti ń gbègbèsẹ̀ lọ́tún lọ́sì kódà wọ́n sọ pé àwọn tó bẹ́ẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè wọ́n ní yúùtù làwọn o wọ́n sì nígbàgbọ́ páwọn. wọn ò gbọ́ sà. ṣe é ká ní pé bàbá yẹn gbọ́n dáadáa. ṣe wà nàìjíríà ṣe é ṣì wà láyé ẹ ní kú báyìí ojú gbogbo àní òsì gbogbo tó bá níbẹ̀rẹ̀ ńkọ́ yóò lópin ẹ máa wòran wọ́n fẹ́ gbàtọ́wọ́ ẹ̀ náà ni. ìfẹ́ wọn. tọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. tọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa là wà lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. tọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí ẹn tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé lóbi tó kù ní láyé ìwé yóò wà ní gírẹ́ẹ̀tì because ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú ó ṣe kejì lórí rẹ̀ is it right to be saying that to the president of the chief totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé yìí kókò ọmọ yọ orúkọ wọn ò ní parí pọ̀ títí gómìnà kò lè lo parí tí yorùbá nation fi dúró. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo ní pọnkan dídúró. ṣùgbọ́n wàá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi tọ́lọ́ ò bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè nìkan lóko. Yorùbá Gidi TV. sàṣù àbíkẹ́ ń kó ejò ní ń jó tẹ́nì kò jó rí